الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله الطيبين وصحابته الطاهرين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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقفه الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم ládáa ọ̀sọ̀látù náà ọlọ́mbà wa mo bá wọn ara lé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yóò fi máa di ọjọ́ ìgbéǹde àkíyàmù lẹ́yìn náà أما تسوي بإذن الله تعالي من nínú àlàyé الاصول الثلاثة لإمامنا المجدد العلامة الشيخ محمد بن عبد الوهاب رحمه الله رحمته واسعة اللهم سبا وكوان ọlọ́run kó sì bá wa bẹ̀ wọ́n ọlọ́run kó bà wọ́n lẹ́rú kó sì bá wa ṣí wọn máwọn ẹni rè gbogbo ń ta wá tọrọ fún wọn yìí ọlọ́mọṣẹ́ àjẹ́ kó rí bẹ́ẹ̀ bá wa náà ọlọ́run kó ṣàwa náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìbọ̀tán kálukú wa ọlọ́mọṣẹ́ àjẹ́ ó dáa ẹsẹ̀ wa ọlọ́mọṣẹ́ àmúdú lórí tàwọn ìdàtí súnná ọlọ́mọṣẹ́ àṣẹ nǹkan ní ilẹ̀ Islam ọlọ́mọdé àti nǹkan mí nínú islam lẹ́yìn sunna mọ́ṣá mẹ́ṣẹ́ wa dúró lórí gbogbo ẹ̀ dáadáa sọ́bù. قال المصنف رحمه الله رحمه الله الخوف قوله تعالى فلا تخافوهم وخافوهم المسلمين ودليل الرجاء قوله فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وقوله ومن يتوكل على الله فهو حسبه ودليل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ودليل الخشية قوله تعالى فلا تخشوهم واخشوني ودليل الإنابة قوله تعالى وأنيبوا إلى ربكم وأسلموا له ودليل الاستعانة قوله تعالى إياك نعبد وإياك نستعين وفي الحديث استعنت فاستعن بالله ودليل الاستعاذة قوله تعالى قل أعوذ برب الخلق وقل أعوذ برب الناس ودليل الاستضافة قوله تعالى إذ تستغيثون ربكم فاستجاب لكم ودليل الذبح قوله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له ومن السنة لعن الله من ذبح لغير الله ودليل النذر قوله تعالى يوفون بالنذر ويخافون يوما كان شره مستقيرا في المجلس الماضي ذكرنا جملة من أنواع العبادة في كتب aka àwọn díẹ̀ fún wa nínú àwọn tó ṣe pé ìjọsìn ni wọ́n tá a kì í máa fi wọ́n sin náà ìjọsìn ni wọ́n tá a máa fi wọ́n sin náà. àmọ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlùfáà wa sọ kankan fún wa ń bẹ̀rẹ̀ síra yìí nígbà tó ń sọ ìmọ̀ tó yẹ ká kọ́ lọ rí ní ayé ẹ̀kọ́ wọ́n wá pín ìmọ̀ sí mẹ́ta. معرفة الله أبي ومعرفة النبي ومعرفة دين الإسلام أو أن يطيب بالأدلة gbogbo tá a kálẹ̀ ní tá a tún jọ́sìn bọ́lọ̀ yìí náà ọmọ pàápàá káńdáńdá wì lánàá ni ilẹ̀ gbogbo ẹ̀ àlùfáà wa fẹ́ máa mẹ́rin wọn wá fún wa láti inú Al-Qur'an láti inú Al-Qur'an inú àlùbáríkà tó wọnú tíra rú àwọn bàbá báyìí táwọn tíra wọn fi lálùbáríkà ju tíra wọn tó bá láwọn jẹ́ àfa lórí lọ ó ní pé ẹjọ́ tí wọ́n pọ̀ ẹjọ́ wọn kéde kíni kì í pọ̀ wọ́n bá ilé ti make point ẹ̀rí tó gbé pọ́ǹtì wọn ó sì fi kì í ọ̀rọ̀ rí ẹ̀rí rẹ̀ rí nínú báràkà tó sì wọ dáwà àwọn ahlu sunnah wal jamaa ọlọ́dínlẹ̀ àti inú jẹ́ kanú wọn inú àgbàríkà tó wọnú dáwà wọn náà ni pé dáwà ahlu sunnah wal jamaa orí tó dúró lórí náà lẹ̀rí ẹ̀rí rẹ̀ dání ẹ̀rí rẹ̀ sí kí ni bàbá kan bẹ ń jọ a máa ṣe dáwà súnà ń bẹ̀rẹ̀ láwọn àdúgbò wa lọ́wọ́ bàbá yẹn wá jẹ́ a á kò sí rí bàbá òun kan nísìnyí ọjọ́ ti pẹ́ àwọn wà ní mọ́ṣáláṣí kan náà wọn tó àwa ó kí táwọn èèyàn wá fún bàbá òun nínú mọ́ṣáláṣí ọ̀hún ni pé bàbá ẹ̀rí ẹ̀dá bàbá kí mú pé ẹ̀rí ẹ̀dá ẹ bá ti sọ kinní kan àbá kìíní bàbá ìjẹ́ ń ṣe kò dá o wọ́n kàn abọ́kàn ẹ̀rí rẹ̀ dá tọ́ba ti fún ẹlẹ́rìí ọ̀rọ̀ parí náà nù ọ̀rọ̀ sí kí ni mo fi jẹ́ máa ọ̀rọ̀ parí nù ìdí nìyẹn àwọn atọ́lábàtọ̀lẹ̀ ẹ̀lì àwọn ọmọ kéwúlé ní ìtàwọn wa máa ọlọ́run lẹ́kún sáfì mọ̀ sánú wa já sálábàpàdé rẹ̀ má gba ọ̀rọ̀ kankan lẹ́nu ẹni bọ́dì láì lẹ́rìí má jẹ́ kẹ́nìkan kó dogmatize ọpọlọ rẹ má jẹ́ ó kó ọpọlọ rẹ sínú agolo ọ̀rọ̀ tí kálukú bá gbé kalẹ̀ nǹkan báyìí má jẹ́ ó fi ẹlẹ́nu láti lè béèrè pé akramakumullah ọ̀rọ̀ tẹ̀ sí sọ yìí ẹ̀dá kan ń bò ní ẹ̀rí rẹ̀ wá imma min al-kitab imma min as-sunnah ẹ̀rí rẹ̀ dá láti inú al-Qur'an ẹ̀rí rẹ̀ sì dá láti inú Sunnah. tó bá ti wá fún èèyàn lẹ́rìí ọ̀rọ̀ ti di dandan ká tẹ̀lé ọ̀rọ̀ kọ́ la tẹ̀lé mọ́ kí la tẹ̀lé jọ̀mọ́ ẹ̀rí láti inú al àbí ẹ̀rí láti inú Sunnah. lọ́nà bá wa kẹ́ Muhammad bin Abdul Wahhab ọlọ́ndàkùn bá wa jẹ́ Muhammadu Abdul Wahab ọlọ́ndàkùn Muhammadu Abdul Wahab ọlọ́mọ́sá bá wa gbà lẹ́rú àwọn àṣìṣe tí ẹwọ́n náà ọlọ́mbà wa mójúkú fún wọn orí èèyàn ò lè rìn orí ó máa mọ̀ ní ọmọ mi yorùbá sì ní kò sẹ́ni tá a fọwọ́ gbà fúrọ́ rẹ̀ tá a ní bá ìmẹ̀ bẹ́ẹ̀ sáàfà àtẹ́tùnú ẹgbù rẹ̀ tẹ́ ní gbápò náà á kò sì wá ṣe kínní ikú díẹ̀ bẹ́ẹ̀ bá bá kó ṣe kú díẹ̀ ẹ bá pé ó sì wá ṣe kínní ìkọjá bí ó yẹ kó máa ọlọ́ndàkùn wọ́n ṣàbá mójúkó fún àlùfáà wọ́n ṣàánú àwa tá à ń bọ̀ lẹ́yìn níjòkó mà náà nìwọ́n ti ṣe ní tọ́jú wọ́n ṣàánú àwa tá a ṣe kí ni pé àwa tá à ń bọ̀ lẹ́yìn wọn àti àdàmú wọn àti jẹ́ àlàágùn àwọn ọ̀rọ̀ tí ò bá jẹ́jẹ́ bùkátà sí ká dàmú lé lórí àwọn tí wá sí wàhálà lórí ẹ̀ ó wá fa pé gbogbo ọ̀rọ̀ wọ́n kàn máa bẹ́ẹ̀ lè kalẹ̀ ni ọlọ́mọ sábà wá sọ wọ́n lẹ́sùn lórí àwọn tá à ń kalẹ̀ lánàá pé ìjọsìn ní kíní yìí o àyè máa ṣe fẹ́lò mí àbí fún ta ní jama fún ní kọ̀ọ̀kan àkọ́kọ́ wa dalilul khawf àbá ìlọrin gbé alukur'an a máa wọnú alukur'an lọ́sọ̀ọ́sì ẹ̀rí lórí ilé ìbẹ̀rù ìjọsìn ni ọlọ́run nìkan sì là á máa fi ń jọ́sìn fún ẹ̀rí lórí ẹ̀ ayà alukur'an ni ayà ní bẹ́ẹ̀ nù súrọ̀tù Al Imran súrọ̀tù Al Imran àwa lọ rí wo àyà one seventy five èyí ti díkà dúpọ̀ yóò mú musa àfẹnudà pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ní ti díkà dúpọ̀. gbogbo musafu náà lẹ́yìn tí ìyá tán lọ́wọ́ sànù wa. tí rọmọdọ́nù bá dé láti ẹrù ọlọ́ọ̀bá fẹ́ ta kùránì ní kí ni wọ́n máa kà ní ilé ẹ̀fà gbogbo ẹ̀ wà ọ̀dọ̀ èyí ni gbogbo ẹ̀ náà lè ha sórí wọn náà. àbá béèyàn bá sín ọkùnrin lódúdú béèyàn bá sín sunna lẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam nìkí ẹni bá sín kí lóni kó wí alhamdulillah torí àánú ọlọ́run bá wọn. ẹni bá ti alhamdulillah àwọn tó bá gbọ́ kí ni ká wí fún yàn yarhamukallah ìwọ ní wàá dáhùn pé ìyá àbí ọmọláwó wẹ̀yẹ sílẹ̀ ọba rẹ̀. ẹ̀rí lórí pé ká bẹ̀rù àfi máa ń ṣe náà ní Suratu Ali Imran aya one seventy five aya one إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين هذا دليل الخوف ẹ̀rù pé bẹ̀rù ọ̀rọ̀ ọba ló fẹ́ pé ìbẹ̀rù nìkan ní mẹ́gbàgbé lánàá apẹ́bẹ̀rù sí mélòó méjì ìbẹ̀rù kan ta ní kéèké ìjọsìn kí la bẹ̀rù yóò alkhawfu tabi'i alkhawfu at-tabi'i tètè máa dé ogun ẹlẹ́ o jíbèwé mi ń bọ̀ lọ́nà insha Allah wọ́n rẹ́jọ́ ìdáwọn yóò wípé àti ìṣòro ọmọ ògbò yìí wọn jíbèwé mi ń jẹ́ kí ni ń bọ̀ insha Allah alábọ́sà bá wa ti rọrùn ó kàn máa rújọ́ náà ni àdó àtàkọ̀mọ̀ gbani kí gbogbo ẹjọ́ sí kálukú bá ń rò ọlọ́mọdé òkú dààmú bá wa ẹ̀ ṣàbíjàmá ọlọ́mọdé yóò discourage wa kó níbi iṣẹ́ dáadáa ẹ̀rí lórí pé ìbẹ̀rù òní àmọ́ àlùkọ́fù tọ̀bí rí tó jẹ́ pé naturally ìbẹ̀rù ni máa ń wá báyàn èyí wọn àṣẹbọ pẹ̀lú ẹ̀ àmẹ́wò là ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ ní ìbẹ̀rù pé ń tọ̀ rí tí ó wá naturally kọkàn máa mọ̀mọ́ yẹpẹrẹ ara rẹ̀ fún kankan tó wá àǹtàzá lólè ní wàkọ́dọ̀ ọ̀rọ̀ eléyìí ò lè jọsìn kàlámọ́ nílùú ẹ̀fún jàmá ọlọ́run aṣọ fún wa ní sọ́rọ́tù Ali Imran àyà wọn sọ̀rọ̀ sípà wípé. ọlọ́run ẹni wí fún yóò ṣètọ́ọ̀nù ní máa fẹ́ dẹ́rù àwọn èèyàn tiẹ̀ ṣètọ́ọ̀nù onímọ̀tí kí ni ìmọ̀ dẹ́rù àwọn èèyàn tiẹ̀ àwọn tó gbà fún yóò mọ̀ dẹ́rù àwọn yóò mọ̀ dẹ́rù oṣó yóò mọ̀ dẹ́rù àjẹ́ yóò mọ̀ dẹ́rù lẹ́bọ̀ lóògùn yóò mọ̀ dẹ́rù àbújá yóò máa dẹ́rù ẹ̀dí létí ìrò yóò máa dẹ́rù gbogbo kẹ́mọ́ wà ọlọ́run ṣe ìtọ́rù ní máa dẹ́rù àyẹ̀ wọn aláà ní sọ́rí gbogbo oníṣẹ́ ìtọ́nù bá wá lò fi dẹ́rù bà ọ̀hún fàlátà kọ́ fún àwọn àjẹ́ fàlátà kọ́ kí ni wọ́n bẹ̀rù wọn àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n bẹ̀rù wọn àwọn emèrè wọ́n bẹ̀rù wọn oyíbóyí wọ́n bẹ̀rù rẹ̀ ìyàgbó nǹkan wọ́n bẹ̀rù wọn àwọn tó máa rẹjú wọn mọ́yàn wọ́n bẹ̀rù wọn láwá ní àmọ́ kí ni ó mú yín bẹ̀rù èmi ọlọ́run ká ní lóòótọ́ jẹ́ olùgbàgbọ́ lòdòdò so tí bẹ̀rù kan bá mú yẹn tó máa wárí ìtọ́ ọmọ gbà pé yẹn kan lè ba tiẹ̀ jẹ́ yẹn kan lè ṣe kíní kan fún ọ ìbẹ̀rù dára kó sẹ́mi jọ̀mọ́ bẹ̀rù dára kó sẹ́mi bẹ̀rù tọ́lọ́ ni kíra jẹ́ dàbà lọ gbálẹ̀ ayára rẹ̀ déhùn ọ̀sìn tó ṣeré pàmì ọdún tó kó mọ̀ ìbẹ̀rù dára gbẹ̀gbẹ̀ mi jẹ̀mọ́ ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala fala takhafuhum gbogbo láwọn yẹn bá gbé kalẹ̀ ẹ àwọn kan làwọn àgbà àwọn kan ó tẹ̀sọ́ àgbà kan mọ́lẹ̀ ẹ àwọn kan làwọn ọmọdé ẹ àwọn kan làwọn ìyá ẹ àwọn kan làwọn ó sàkó ogun wọn wọ́n sọ ogun lóko gbogbo wọn bí wọn wákàtí ń gbó kọ wọn kan mọ̀ pé ó ṣe é wọn àwọn kan bẹ sáfẹ́ ń jẹ́ àjẹ́ wàá kàn mọ̀ pé wọn ló ń bẹ wà àwọn kẹ́lẹ̀ ń bẹ wọ́n láwọn yẹn ní oṣó àwọn kẹ́lẹ̀ ń bẹ aláwọn yẹn láwọn àwọn títún ní àwọn mẹ́rẹ̀ àwọn tó láwọn kan bẹ láwọn yẹn láwọn rúmọlẹ̀ ó sábà pé ogun wọn wà ilẹ̀ gíṣẹ́ ayúgbàgbọ́ àmá fàlá tàkọ̀ọ̀kọ̀ mọ́ bẹ̀rù ẹni wọn ọ̀bẹ̀ tàlá mọ́ bẹ̀rù ìmì ọlọ́ ni ọlọ́rùn ọlọ́run lébi tẹ́ wà bẹ̀rù náà ẹni tí ó bẹ̀rù ìmì ọlọ́run ni pé nǹkan tó ń kálẹ̀ bá gbèmí gbọ́ lóòótọ́ o èmi bẹ̀rù adẹ́gbẹ́ ẹni tí ń bá ti ń bẹ̀rù nǹkan tó yàtọ̀ sí Allah a ṣe pé kò bẹ̀rù olùwà ò tí ó bẹ̀rù o tí ò ní bẹ̀rù ẹnì kankan kárí ẹnìkan pé kò sí tó lè ṣe fún wa nílẹ̀yìn ọlọ́run tí bó lu alújá mọ́ náà lùkọ́ rí pé kó lẹ́ńtò sí ìbà náà ìlànà kẹtàbọ̀ lọ́wọ́ ilé ànábì sọ fún wọn láyé sí ìbàdàn nǹkan kan ò lè bá wa láyé àjálù kan ò lè jálù wa elébùrúkú kan ò lè jẹ́ sí wa ojúkójú kan ò lè wò wá kó ràn wá ilá máa kàtàbà wọ́ọ̀hù lànà àfi tọ́lọ̀ wọn bá ti kọ pé yóò ṣe wá. kí tọ́lọ̀ bá tún wá kọ pé yóò ṣe wá o níbi mùmí níbi ọgbọ́dọ̀ gba ọtí mọ́nì gbọ́dọ̀ dé lára rẹ ìyá kan wá ránjú mọ́ níṣòro àlú àbá kan ló ránjú mọ́ àbá àkójá láti kan sọ̀rọ̀ kan máa ń dẹ́rù ọ̀gínní báyọ̀ àárẹ̀ ọwọ́lẹ̀ ìrọ́ nípa ìkan pàdé ìkan ló bíjọ kan wọn kọrin àwọ̀ sì ń bẹ ní àárín àwọn méjèèjì bó ti ń kọrin rẹ lọ́nu tí ó ẹ̀ṣẹ́ẹ̀tì kí ó gbọ́ ó sì ní kí ó gbé ó dìde ẹni àwọn ìyàwó bá dìde ju wọn làwọn bá jòkó kí ló ti rí a à ń kọ kìyàmọ ẹnìkan jìdú gbà lórí ìjòkó àwọn àtúbẹ̀rẹ̀ nídìí tọ́ ọ̀bá ilé dìde ọ̀rí pé ilẹ̀ ó ti lànà yóò ṣe kí ni tó gbé ọ̀nà èyí ò ju akọ́kọ́ bẹ́ ẹni ju akọ́kọ́ bẹ́ dìde nígbà tó gbọ́dọ̀ ìrìnàjò ọmọ kí nǹkan mú agbára ó kàn káwara rẹ̀ tó bá dùn wàrà pé mo fẹ́ wọ lẹ́wù káàdì òun tó dẹ́rù bàyẹ̀ ló padà bò dé ilé ìjọ náà wà látàkọ̀ fún un mú. táàkù mọ́ bẹ̀rù ẹ̀ nìkan mọ́ ìbẹ̀rù ta kú sẹ́ni ìtògbé sẹ́ni ìbẹ̀rù bẹ̀rù ilẹ̀ lómi kan fi ń dààmú ara ẹ̀ náà kí èyí náà sọ sílé kan àwọn àjẹta náà ń bẹ̀rù gan akọ̀sọ àwọn àjẹ alájẹnu nínú àwọn ẹni ẹlẹ́ni tọ́lọ́ kan ní káwọn náà kàn mọ́ bílẹ̀ ayé tí wọ́n tọ́ mọ́ sí tí wọ́n. because ẹlòmíì ìjẹ́ tó náà bá wa pariwo àjẹ́ àjẹ́ tí gbégbé àjẹ́ àwọn àjẹ́ òǹgbò ò lè rí ti ẹ̀ yíró. wọ́n lè rí ti ẹ̀rù náà ẹ máa wo kíní i àdára wa láàmú dé tèmi tó àìmọ́ ọlọ́wọ́ bá wa tá a wá fi ń dara wa láàmú ọlọ́run sì wọ́ọ̀lù wa sẹ́gbẹ́ bẹ̀rù gẹ́gẹ́ ní ẹ̀bẹ̀rù lọ́wọ́ ra àwọn tí wọ́n máa ń bẹ̀rù àjẹ́ ẹni títí ẹni bàjẹ́fẹ́lẹ̀ ní fún àmọ̀ bẹ̀rù àjẹ́ ọlọ́mọdé ní gbogbo bàjẹ́ ẹ wà máa wò pé ìwọ títí ẹ bàjẹ́ tó ìjọ tó wọ́n ń bẹ̀rù àjẹ́ kí làjẹ́ wà padà jẹ́ lára tiẹ̀ ọkọ̀ kódà mú tí ò sí mú tí ò lẹ́sẹ̀ sí àwọn àjẹun tó bá gbọ́n ní good adviser tẹgbẹ́nu táláwọn àjẹ́ máa mú ní kọ́ máa mú jẹ ayé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ jọ máa nínú àwọn tó ń bẹ ní asúrọ̀ àtàwọn tá à ń bẹ láwọn kọ̀ọ̀rọ̀ lé kan tó ṣe pé bí la hawla wala quwwata illa billah gbogbo ẹ̀fọn lé ayé àjọ ń gbé ni inú ogun náà látún sún òsì òun látún lè ṣe kò yìí káàsì nìyẹn bí mọ́ ra nǹkan bí ó mọ́ gbádùn ayé ọtún ní cashless policy kan tó bọ́ta àbúrí káàsì gbà lákùn àjẹwà fẹ́ mú jẹ̀nu ìwọ náà tẹ̀gbé sílẹ̀ aka ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ nìyẹn tó bá fẹ́ jẹja kẹja tó fresh wà lẹ́ àtẹja tí gbogbo nǹkan ti ṣe lára rẹ̀ bí wọn náà rí pélé yóò ṣe dáadáa nínú méjèèjì wo ni ó wù ọ náà jẹ títa tó fresh ni àwọn àjẹwò tí wọn bá fẹ́ mú jẹ mo ló yẹ kọ́ lọ súnrọ̀ sí ní ìwọ́lọ́wọ́ àwọn tí ń bẹ lásùnrọ̀ sí wọn ìbẹ̀rù àjẹ́ láwọn yóò bá bẹ̀rù political party ẹgbẹ́ wọn lọ́wọ́ bẹ̀rù àwọn ilé ìwà bí ó ti gbàjọba ní wọ́n ní gbogbo ti kó àwọn sínú ìdààmú nìtù àti apc àti pdp àti kíni tí ó bí àti orúkọ rẹ̀ ẹ̀rọ ọmọ yóò ẹ́ labour wọ́n gbogbo àwọn àtàwà òtí ìtọ́lọ̀ òtí ní káyí ọ́ ní pé kódà nígbàtí àwọn èèyàn kan bá ti ń jẹun tó ti ń wà òkè tó ti ń fi fàìn ìwọ̀n bá ní mọ́ rántí bá wà jẹ́kọ̀ọ́ bẹ láyé mọ́ àwọn problem tó bá ní ọ́fíìsì ni ó mọ òpin pé nǹkan kan ń dààmú òun àwọn táà mọ́ ń pariwo àjẹ́ jù láti kí bí yára lòmí ìtọ́lọ̀ bá ní kó jẹ tàárọ̀ kèémọ́ tí ó jẹ lọ́sàn-án lébi tí ó mọ̀ yìí tí ó jẹ ní alẹ́ àwọn táà mọ́ ń kọ̀ọ̀pìlẹ̀ àjẹ́ jù nù síbà làwọn àjẹ́ òun náà wà àmọ́ èmi àti ńlá kan dẹ́rù bàrà wa ṣètánì ìlú fàlú wa fi pẹ̀lẹ́ ayọ̀ pé ìnáma záàlékùn ṣẹ̀tọ́nù ìkọ́wùfà òlẹ̀yà so ilé ìjà mọ̀ pé alkhawfu ìbáàdàtò nataqarrabu biha ila Allah فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا من آداب آداب حمل القرآن nínú ẹ̀kọ́ ọba tí ń bá alukurani lò ní gbígbé àyùmọ̀ bí alukurani sílẹ̀ lẹ̀ àyùmọ̀ sí kí mo pé ìyá gbẹ̀gbẹ̀ bí alukurani sílẹ̀ lẹ̀ ẹ̀ fún alukurani lọ́wọ́ a máa ń dánú kura ní ìsorí bí ó bá ga àbí ká gbé dání ní mọ́kàndínlẹ́lẹ̀ lásán àwọn àlùfáà sì mẹ́rin kan wá lórí ọ̀rọ̀ aníjọ́ kan òjíṣẹ́ ńlá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó lọ lé àfa àpáàdì kan abaláfa àpáàdì àwọn àlòkìtà àwọn tààfún tíra bí o ti wá ní pé ee odidi òjíṣẹ́ gbẹ̀yìn ló wá bọ̀ tó wọn yìí wọn lóun náà oní pílò kan ló jókòó sí ó wá dìde lórí pílò yìí ó wá gbé fáànàbí fáànàbí òfin jókòó ànábi sì jókòó lórí ẹ sọmi máa lọ sọ àwọn tákàndá ìwé tí ń bẹ lọ́wọ́ wọn sọ ma pé àwọn ìwé òṣèlú ọwọ́ ti bá sọ fún bíbára bọ́tò ti bẹ́ẹ̀ àwọn ètò ìjọrọ̀ ọlọ́run bá náà ti ń ṣe bẹ̀rẹ̀ bó ti gbé ìwé tá a sọ kalẹ̀ fún wọn nù ó wá gbé ìwé yìí sí tẹ́lẹ̀ ànábi ti jòkó sórí ètò dàbí fílò ah, aládàgbà Muhammad sọlá ànábi ò sì ní méjì ànábi wá dìde lórí trófìlò tó gbé fún ìtòjọ trófìlò tó gbé fún ìjọ náà ànábi wá mú àwọn tákàdá ó wá gbé kó lẹ̀lẹ̀ ó wá gbé sórí pìlò anabi fúnra rẹ̀ sallallahu alaihi wasallam anabi wá jókòó lẹ̀lẹ̀ yà at least ọ̀rọ̀ lọ́wọ́ ọba kan ó sì ń bẹ nínú ìrùn tẹ̀lé sallallahu alaihi wasallam. níwáyé sábà dáyìí lànà bí lọ́wọ́ ọmọ ọ̀tá ànàbì yìí tó sọ́ọ̀tù máa gba tíra mi lẹ́yìn tá a sọ kalẹ̀ fún nígbà musa tá a sọ tíra yìí kalẹ̀ fún gan bó bá dé máa wà sí awú ilà tí bá a yìí ogun ò ní ní kọjá kó tẹ̀lé mi sọ sallallahu alaihi wasallam ana yìí bàbá lè ti báyìí pẹ̀lú tíra tọwọ́ máa nábì ádámà ti bà tó ṣe pé ẹnu wọn bá tó kú ń ní ọ̀rọ̀ ọlọ́run ànábì bọ̀wọ̀ tó yìí fama tọ́nà kò bó wà lálùkùránì ìdàkùn oníkálukú wa ẹ má jà wọn gbé lẹ́nu ma wọn alùkùrán ẹja máa fún ní kí mú pé ọ̀wọ́ àwọn ẹlòmíín náà ló ní ìwúrọ̀ alùkùrán ìdálẹ́ sí gbogbo yìí ìmọ̀ rẹ lómi yìí kí n kà lọ́wọ́ bí a pépà bí a ṣíìtì kan ti já nú ẹ̀ yóò kàn mú ẹ̀ kàn bá ń bì kan lẹ́lẹ́bẹ̀ẹ́ wọn rárá ààbọ̀ wà lùkùrán àfi kí mú pé ààbọ̀ wà lùkùrán ni ọ̀rọ̀ àdàkùn mọ́ṣáà mọ́tò kò fún ọmọ ìkọ̀kan wa. طيب ودليل الرجاء قوله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا طيب ودليل الرجاء ẹ̀rí pa orí sọ́lọ̀ ẹ̀ á sì náà ní ẹ̀ láàmà kan wá sí ẹ̀rí lórí òun náà olọ̀ tó lọ́wọ́ sọ fún al-Qur'an èyí ń bẹ nínú Suratul Kahf kí mo pé ayé àkógbé yìí Suratul Kahf ayé àwọn one hundred and ten àwọn ọwọ́ gbẹ̀yìn rẹ̀ olúwa sọ pé. يوحى إلي أنما قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه anábì ní ẹlú alikanu anábà muhammad sọ fún wa kul inna ma ana basharun mithlukum yuha sọ fún wa pé mi jẹ́ wo ilẹ̀ mi muhammad abara bíi ti ń lè nínà ìyàtẹ̀ ní àti ìkẹ̀rẹ̀gbẹ̀ yóò ha ilẹ̀ yìí èmi ń ta wáhà ọlọ́run wá ní annama ilahukum ilahun kọ́lọ̀ ní jẹ́ mọ̀ wá àyíká rántí ránṣẹ́ sí mi ní pẹ́ lọ́rí mọ̀ fẹ́ni tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún mélòó ni wọ́n. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا gbogbo ẹnikẹ́ni tí ń bá wá ń rúkà yẹ́rìjù tí ń rúkà pé á lọ́jọ́ kan mọ̀ jọjọ́ kan tá a padà pàdé فليعمل عملا kíru ẹni bẹ́ẹ̀ yá lọ́rí ṣíṣe olóore kó múra ṣíṣe olóore wala yushrik bi ibadati rabbih kó má bolúwa rẹ̀ wúrúkú bí ìjọsìn rẹ̀ so àrùn kan yìí àáfi máa ń sin lọ́ọ̀ ní ọ̀dọ́ náà la máa ń rò kan wá sí. ayọ̀. وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وقوله ومن يتوكل على الله فهو حسبه ودليل التوكل ẹ̀rí gbígbára pé gbígbára lé ọlọ́run ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa gbára lé ẹ̀rí rẹ̀ ọláyà tí ń bẹnu Suratul Maida ṣúra wo Suratul Maida àyà 23 Suratul Maida aya mélòó aya nọ́mbà 23 three nínú suratul Maida. قال رجلان من الذين يخافون أنعم الله عليهما أنعم الله عليهم دخلوا عليهم الباب فإذا فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم آية بين تابعين نانو وعلى الله فتوكلوا إن كنتم ó ní ọlọ́run ọba nìkẹ́ ìgbára lé ìwáyà ìbí ti wà straight forward wà fẹ́tẹ̀wọ̀ kẹrù ìgbẹ́ gbára lé pàdéjẹ́ gbélé jọmọ́ ọlọ́run yẹn gbára lé nǹkan tó mẹ́rin ká nílò tọ́ lẹ́tọ́lùgbàgbọ́ ẹwú gbọ́dọ̀ ọba ẹwú ti fi pàdé àwọn àyà yìí nǹkan tó ẹwú ti fi dẹ̀ náà fàlàtà

tó bá ti lè mú ọgbára ní nǹkan mi ọgbà ọlọ́run ọba rẹ ló ẹkú lè gbà ọ̀nà òjúmọ̀ rẹ ní ẹ̀ tí ọgbẹ́ nìjọ níbi nǹkan ẹ̀dàkùnrin tá a bá ní ìdọ̀lọ́ta láwà lọ naturally generally tó kó mi síwájú mẹ́rin ọwọ́ afẹ́ mú mi mú lọ́wọ́ mi lọ́ngbà náà kí ló mú ẹ lọ́dọ̀ ẹ lọ́dọ̀ ìbéèrè omi jọ́ lọ́dọ̀ ẹ lòmí ìdí olómi lọ́dọ̀ kí ló jọ́ lọ́dọ̀ ẹ lòmí ìdí olómi lọ́dọ̀ torí kò sómi lọ́wọ́ ẹ̀ torí tó bá lè mú ọ wọn náà fẹ́ gbára lé ọfẹ́ wá protection ọwá wá sí lọ gbára lé tó bá ilé ti mú ọkọ̀ lóhùn lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọgbà kọ́lọ́hùn ọba nì ò tó láti kó bá wá di pé kìnnìkan ló kù tó ń dè má dì í fún sọ́ra kíní kan lọ́ọ́ fi ń wá ìyọnú àwọn ayé kíní kan lọ́ọ́ fi ń wá ìyọnú àwọn àgbà kíní kan lọ́ọ́ fi ń wá ọdún pé nǹkan òun ni òun lọ́rọ̀ kó lè ṣe é ọ̀sọ̀pọ̀lọ̀ wò lè ṣe nù túmọ̀ tó ń ṣe nù ẹ̀dá gbogbo ẹni tó bá fẹ́ dúró nídùú olùgbàgbọ́ òdodo wà á lọ lọ́ọ̀hì fátawà kẹ́lù ẹ̀ máa dúró ẹ̀yìn ayé yìí ò ti gbé lásán sọ̀tún mo ti láàdíyàn rẹ̀ abájíyàn rẹ̀ yọ́wọ́n ayé ò ṣe dúró lásán lóòótọ́ o àbóṣe dúró lásán ni àlè dúró lásán kò ṣe dúró ayé yóò ṣe dúró wo abáyé ò ṣe dúró lásán kò ṣe dúró lásán ẹ bá kò jẹ mọ́ ẹ̀ta ládùúgbò àràgbélayé àràgbélayé òdodo ọ̀rọ̀ ní àbíọ́ òdodo adigbọ́ kòròdó ni àràgbé tàbí káralé ayé yìí gbé amadi question ọwọ́ ọ̀tá láti ralé ayé ọ̀gbé díẹ̀ ọmọ ọkùnrin kò tó tó ti tó lóòtọ́ lọ yìí tó kù tí ó rí wá tún ọ̀pọ̀ta láti gbà فعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين آية ميت وهو إن سورة الطلاق آية لك تا إن سورة كيف Suratul Talaq ayé ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹta ọlọ́wọ́ bá sọ pé ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. ومن يتوكل على الله فهو حسبه هذه قاعدة عظيمة قاعدة تنسكوا سيقوم النبي آدم في ملولي أي قاعدة يا يا قلوا أن ومن يتوكل على الله ẹni kẹ́ni tó bá ṣe pé gbára lọ́lọ́run èyí tẹ́ pè ní gbíjùlá ọmọ yẹn ẹni tó wáyé pé máa ń gbára lé ọlọ́run ìláyà náà wí fàwúwà hàṣọ gbogbo ẹni bá ti wá gbára lé ọlọ́run yẹn kí ọlọ́run ló máa fi hún wọn yóò mọ̀ tó subhanallah ẹni tí ò bá ti wá gbára lọ́lọ́run kò wá sí nǹkan ní ìtọ́ lè gbára lé nǹkan ò lè tó ọ ẹni ká ọ̀rọ̀ ayé kìíní kan lánàá gbogbo àwọn ájò táwọn èèyàn máa ń ṣe owó tó máa ń sá sórí ọ̀hún níta bá gbé nǹkan kọ̀ọ̀kan fún náà ní oṣù jẹ rẹ̀ ẹ dákun ogun òkígbẹ́ ogun kí mo gbé kí ni jẹ́ bí ẹ tán bá ta wọ́n lè gíní ẹ̀lákùn ẹni bá lo òkígbẹ́ ìjọ òkígbẹ́ lè ṣiṣẹ́ fáyẹta ẹ̀dáhùn máa ẹni lo ayẹta ìjẹ́ káyẹta bá ń bẹ lára rẹ̀ ìjẹ́ kí láyẹta ò máa ṣe ìjẹ́ fún yìnbọn kí bó ṣe mọ́ bà kọ́bí tó wọ́n wọ́n tàbí àdánkó yóò ṣe kílẹ̀ pé yóò wọlé má bá sá yóò wọlé nítorí pé n tó ṣe ájò kí ni ayẹta ni ẹni gbogbo táwọn èèyàn lójú ayé mo ti rí rẹ̀ ń sọ ìlànà sọ yìí o ayẹta ò lè ṣe tò kígbẹ́ kígbẹ́ ò lè ṣiṣẹ́ ayẹta jẹ́kúrẹ́ kí ni jẹ́ tiẹ̀ lọ́dọ̀ Yorùbá gbà pé òní jẹ́ káwọn olè kú àbílẹ̀ ẹ̀kọ́ ni ìjẹ́ pé kúdé ohun ìjọ ní kéyìn òun máa rogun ọ̀tá ẹ̀dáhùn ó tó ń gbé ẹni bá ti gbé púpọ̀ ikú ni òní tètè pàápàá ní tó sọ oúnjẹ mẹ́jẹ́ àmọ́ yíò ní ọgbẹ́ kò ní ọ̀tá òní máa dáláàmù ẹni ó wà lọ rí ṣe agbélépọ̀ta agbélépa ìjẹ́ ní agbélépọ̀ta o tí ó bù agbélépọ̀ta tó lè ṣiṣẹ́ débi kó bá gbé kúrè ẹ̀dáhùn mọ́ kálukú kẹ̀mọ́ ṣe tiẹ̀ ẹ̀dákùn jẹ̀mọ́ wa man yatawakkal ala Allah ẹni bá sára ọlọ́run mọ́ ń tó ọlọ́run ó tó ọ níbi yìí tó ọdún pọ̀ gbára lé èyí tí wò tó wá mọ̀ yóò tó wá tó ọmọ sọ̀háràwà iṣẹ́ àbá jù rẹ̀ lẹ́fọ́nà ìyọ́lọ́ gbogbo àlámọ̀ rí ni mo dalẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ sí sí ayẹta fún àbí kò ní ṣe yóò sì jẹ́ àgbélépọ̀ tá fún àbí ní ṣe yóò ṣe mọ́darí pẹ̀ fún àbí ní ṣe lọ́sùmọ̀ nípa àwọn tí wọ́n máa ń sójú ọ̀nà òdodo àwọn èèyàn máa wò wọ́n pé ẹni òkú àwọn kìíní ìdẹ̀dù lásán inú ìbò ti wà kò bìlíìfù káwọn oníṣúná òun ẹ̀ ló nǹkan sọ́dọ̀ àwọn gbogbo àwọn aṣọ ìlànà bíbí pé kí ni wọ́n bá lárọ́ lọ́pàá àwọn tó ti mọ́ tó ti jẹ́ nǹkan tẹ́lẹ̀ kù kò jẹ́ ìkẹ́kọ̀ọ́ ní òun dárúkọ àwọn àjẹ́ làwọn àjẹ́ orí ìdílé ṣe láti ọjọ́ yìí wọn náà wo ti láti jẹ táǹtì láti fọlẹ́rẹ́ àwọn àjẹ́ àbí àbá mọ́ fọlẹ́rẹ́ wọn sọlọ́dọ̀ tí ẹ̀ báwo yìí mí ìdíjọ́ ìwọ̀ ológun ni pé ẹ ẹ mọ́ fọlẹ́rẹ́ wọn àbáwọn. ọ̀fà ah,

kágbára ọlọ́wọ́ bá níbi à ń wá jẹ̀mú kágbára lé ọlọ́wọ́ bá níbi à ń wá ìmà torí kí gbogbo nǹkan láwọn yorùbá ọlọ́wọ́ bá mọ́ ọ́ rí pé àwọn tọ́lọ́wọ́ tún lẹ́yìn ó lọ kí ó tó náà wá mọ́ yóò tún wá mọ́ ní kíní kan bẹ tó ń pè ní ìlàhámù yóò tún wá ní kíní kan bẹ tó ń pè ní ìsọyìn ó ti kíní kan bẹ ẹ̀kọ́ mú ilé àwòkó bá rẹ̀ tọ́lọ̀ ní kó mọ́ sí wà wọ́n àà ó lè nǹkan kí wọ́n lè jẹ́ lásán ó di ó di ó di lò ìyá mu tí wọ́n bá tún wá sọ fún ẹ pé ìlú kankan súnà ní ẹ súnà ìwọ náà ló nítorí bàbá rẹ bí ọmọ sánù fún ọ àwọn adúgbò wọn náà pé àwọn onísúnà náà ti wá ń bímọ nísìnyí àwọn èèyàn tẹ́ wọ́n mọ̀ ní àwọn àfáà súnà tẹ́lẹ̀ wọ́n lo ilẹ̀ àmú àwọn ọmọ tẹ́wọ́n ń kéwù súnà jẹ́ díẹ̀ ní mọ̀mọ́ tí ó dáwọn àfáà wọn lọ nísìnyí tọ́ kí bàbá tí wọ́n ṣe fún wọn wà ìfẹ́ gbà fọ́lọ̀ láti gbà fọ́lọ̀ wà láì mọ̀ ní ẹ̀sọ́ wọ́n kẹrẹ àwọn wọ́n fún wọ́n hásùlù wákàtà àmọ́ ń dálẹ̀ yorùbá ní àmọ́ àmúlò ẹni ká gbà ní ìsinmi ká gbà ní ìsinmi kádàrà òfin kọ̀ láàyè ìgbà ká gbà ní ìsinmi dàgbà mọ́ra padà ní ìsinmi kádàrà òsì pọ̀ láyé ìgbà. Súnà ò tako ká dá wa ká. Orin tẹ́ lùdù sínú súnà ni a máa ṣe kí ni?

àìgbàgbọ́ ọlọ́run ìyọnu ni kádàrà òjíkọ̀ láì àìgbàgbọ́ ọlọ́run ìyọnu ni. Kàgbàgbọ́ ọlọ́run. Kàgbàgbọ́ ọlọ́run. Kàgbàgbọ́ ọlọ́run ní ti mi. wọ́n mẹ́yẹ tawakkal ala Allah tí gbogbo nǹkan míì tó bá ń gbára lé òlé nìsín níbẹ̀ tó bá lọ ṣe tòkígbẹ́ nìsín nígbà tí àwọn ìgbọ̀nsọ̀ wọn fi òkígbẹ́ lọ wá ṣe èyí o kí ló dúkù tó dúkà ayẹta o wọ́n ti mọ̀ sáré ayẹta ayẹta ayẹta ayẹta ọba tó sayẹta tán ọdún tòkígbẹ́ ọdún sayẹta ó tó wá sórí wa o lóòótọ́ ọdún tòkígbẹ́ wọn àbí sáwọ́ kó wọlé o ọdún sayẹta wọn lè yìnbọn kó rọrùn àbókò yẹnu àwọn àgbà o torí tó ọba tẹsọ àwọn àgbà mọ́lẹ̀ àwọn ò ní sá o àwọn ò sì ní yan ọmọ o àwọn kan bínú ni o ìyọnu wọn lọ́gbọ̀dọ̀ wọn wá ọtún mọ sáré ìyọnu kí lọ́tún wá ìyọnu àwọn àgbà ìyọnu àwọn àgbà ìyọnu àwọn àgbà ìyọnu àwọn àgbà ìyọnu àwọn àgbà ọmọ tún sáré yìí kú tó bá fi á wọn sọ pé pé tọ ìyọnu àwọn àgbà kan lè mọ bínú ó lọ sí kí ni ó lọ sí o ó tún ṣe wàá fún wa fún ọ ní ìbẹ̀rù kan tó wá gbé sí ọ lẹ́mìí èyí wọn lájò fún yìí o ọgbọ wa mọ tẹlẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí kọ mọ lọ rí tẹ aṣọ àgbà mọ́lẹ̀ o sọ ní nígbà ẹ̀kọ́ ti yarí mọ lọ́rùn ya ilé ìbáṣe bá gbà bú ni wọn ẹni wọn ti rọnú àwọn àgbà mo ti rọnú àwọn àgbà àwọn àgbà tó ti lọ báwọn yọrù ti ni èyí ti tó ti wá ń bí àṣọ ọ

àbí dáta bá mọ̀ pé tọba ti dájú àwọn mọ́lẹ̀ yóò bí àwọn ẹnu ó yẹ kọ́ ti ká ó yẹ kán àgbàdìbọ̀ ń bọ̀ ah, yóò ní sọ́bọ̀ ìrìnlẹ́ kó sẹ́ẹ̀mí ó yẹ káwọn àgbà ní ó ká sọ nìkú ńlẹ̀ kọ́ lè má tẹ́ kágbàgbọ́ ọlọ́run ní ìsinmi kágbàgbọ́ ọlọ́run ní ìsinmi Tágàrà òṣè kọ̀ láàrí ìgbà. Àìgbàgbọ́ ọlọ́run ìyanu lè àìgbàgbọ́ ọlọ́run. Àìgbàgbọ́ ọlọ́run ìyanu lè àìgbàgbọ́ ọlọ́run. Tágàrà òṣè kọ̀ láàrí ìgbà. Àìgbàgbọ́ ọlọ́run ìyanu lè. Sorí èyí tí máa wòye mọ sákàkiri ẹgbẹ́ kóra wọn sínú ìyọnu yìí àìmọ́ ọlọ́run ọba ló fà á àìsíkílà bílẹ̀ wọn. òkàlẹ̀ tó ń mọ ọlọ́run ọba wa pé ah, dákun jẹ́ kílì àti gbọmìnira wa kí lọ́lọ́run tẹ̀ tí ó tẹ̀ lọ́wọ́ sí kan fi gbọ́ kò sí kí lọ́lọ́run náwó ta ló yẹ ká wá gbára nígbà náà Kagbà bọ́ọ̀lọ́ ní ìsinmi, kagbà bọ́ọ̀lọ́ Kagbà bọ́ọ̀lọ́ ní ìsinmi, Bádọ́rà òṣìkọ̀ láì gbà.

gbogbo ẹnikẹ́ni tó bá ti gbára lé àwùwá ọlọ́run ló mọ̀ sí kí ni èyí ò bá wọn. ونبيل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا ودليل الرغبة والرهبة والخشوع لا لا تأكلان من ما وجسم

gbogbo ayé ìjọsìn kílẹ̀ rí rẹ̀ àwọn olùkúta ààrẹ ọ̀rọ̀ tó wá sọ mọ́ Suratul Anbiya kí mo pé àyà 19 kí ni 19 ní Yorùbá àrí ìgbéra àádọ́rùn-ún ní ayé àádọ́rùn-ún wọ́n lọ sọ bẹ́ẹ̀ له يحيى lúwa له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا ويدعوننا رغبا ورهبا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ẹwú báyà ní ti bẹ̀rẹ̀ mẹ́ta mú kíní kan àrọ̀rá digress díẹ̀ pẹ̀lú ayá ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ pé. ọlọ́run la gbàdúrà Zakariya nígbà zakari ìyá tó wọ́mọ wọ́mọ ó ti dàgbà ó ti darúgbó ó ti dògbó mọ hmm. kí ìdáwé mú mẹ́wọ̀n ọlọ́run la wá ta lọ rẹ pé ọ́bí yàáyá. wà á láhàná aláhùn záwùjá. ó bẹ̀rù wà á láhàná aláhùn záwùjá. wọ́n kẹ́lí mọ̀ tọ́lọ́ wọn bá lò aslah ìwọ náà wọ́n ti jẹ́ òkè ní túmọ̀ aslaha yuslihu. ìsìláhà kí ni túnmọ̀ rẹ̀ kí ni túnmọ̀ asìláhà ó tún ṣe ọdún àwọn ọlọ́rin yínà bí mọ̀jú wà asìláhà ó ṣe kí ó tún ṣe ọlọ́rin ọlọ́rin ẹ̀ a ṣe a ẹ̀ ìwọ́n máa wò pé kí ló pàṣẹ lára rẹ̀ tí

dákùn ọba tó rí bí ẹ̀yà arúgbó tí ìyá arúgbó fi lè fi inú ṣoyún tó fi lè fẹ̀yìn gbọ́mọ pàn ṣé kò lè rí bí ẹ̀yà lágbàá tó bàjẹ́ gbèjì ẹ̀ náà kí ló ń sá káàkiri títọ̀ nígbà ọlọ́run ọba wa yìí ogólóhùn tó lóhùn lóhùn ó lè bí ẹ̀ ìyá arúgbó ẹni tó ti dá arúgbó dọ̀kúdọ̀ gbogbo egungun ti ju ọlọ́run láàárín pí ẹ̀ láàárín pí ẹ̀ fẹ́ wò ó abẹ́gbóyún sára rẹ̀ ọ́ sì bímọ ọlọ́sìn ìfí ẹ̀rẹ̀ tán ó yà jàkárì ya súnmọ́ nǹkan rẹ ó súnmọ́ tán ló bá ti ó tó tán bá yáyá ọmọ bí yáyá wọ́n bí kí ni àbí yáyá wá ìmọ̀ bá o la ilaha illallah ẹ̀dá wọ àmọ́ bàbá rẹ̀ láfẹ́ kan kíkú ewu ọmọ kó bí ìwọ yáháyá ìwọ yáháyá ń tiẹ̀ ìwọ ò ní bí nǹkan kan yáyá òwúlẹ̀ darúgbó kọ́lọ́run tó sọ pé lásìkò tó àwọn bàbá sì darúgbó ìyá darúgbó ọlọ́run tó darúgbó wá àṣìlá náà làwú ìlàwùdà àtúnyàwó rẹ̀ sí fún ìtàkùn bọ́lọ̀ ń bá lè ṣe ìsìláàrùn ìyá arúgbó arúgbó lè fi fara ọ̀nà tó bá ní ẹ̀dà arúgbó túnmọ̀ rẹ̀ kò ṣe kó súnmọ́ tóbìnrin ò bá fi ṣe ìkóṣù mọ́ tó ti wọ mẹ́nu pọ̀ sọ́dọ̀ àwọn kí làwọn máa ń wọ́n ò lè àti wọ́n sọ tí wọ́n ti wọ mẹ́nu pọ̀ sí ẹ lọ́dọ̀ tí inú kò àṣìláàdà aláwú ìyàwó èmi ó tún kàn nídé ó yá máa ṣe padà ó yá oyún máa débẹ̀ ó yá zakari yá máa ó yá máa dàgbà ó yá bí ó yá máa di ọlọ́run wá tẹ̀síwájú pé ọlọ́run láwọn tá a túnṣe yìí iná òǹkàánù ìsàrí ọ̀rẹ́ wọ́n fẹ́rẹ̀ kọ́mọ sáré ìdé níbi iṣẹ́ olóore gbogbo ṣáà ìgbẹ́lẹ̀ tí ọlọ́wọ̀ bá ní kọ́mọ sí lọ́mọ fẹ́ ṣe wáyẹ̀ dẹ̀rúnà náà rọ́bọ̀ bá ń gbà lọ́nà ọlọ́run bí wọ́n bá wá jọ́sìn mímí ọlọ́run bí wọ́n bá pè mí ọ̀rọ̀ ọgọ́ bá ní ti pé wọ́n ń sojú kòkòrò oore tí ń bẹ lọ́dún ìní ọlọ́run wọ́n wà pété wú wọ́rọ̀hàbà wọ́n tún wá ń ṣe pé wọ́n tún sá fún yà tí ń dẹ̀lọ́dẹ̀ mi ọlọ́run ọlọ́run nípa bá ń bá rí jẹ ní pé àrékùnrin sára ọlọ́run ni wọ́n wá jẹ́ ni tó ṣe pé ìpáyẹ̀ ìní ọlọ́run ọba ń bẹ̀lẹ̀ ní wọn ìjọsìn àwọn nǹkan yìí aláàmọ̀ sí mújà máa àbá àbí tẹ̀síwájú pé ẹ̀rí pé ọlọ́run nìkan làátún máa ń bẹ̀rù èyí náà tún bẹ náà lùkúra ní ẹ̀sùn súra tó lè bá kọ́rọ̀ súra wo ló pé súra tó lè bá one hundred and fifty níjọ́ tábà sí bíbélì padà gbogbo àwọn àyà táǹkà yìí ìmọ̀ bèrè súra tó wà o ìmọ̀ ní ọmọ mẹ́rin wá lórí kọ́ṣíà ọmọ mẹ́rin wá lórí kọ́ọ̀fù ọmọ mẹ́rin wá lórí rọ̀dá èyí fún ọlẹ́sùn kalẹ̀ fún o torí dábàá tì mí yí wọn tó lágbára díẹ̀ sọ ọgbọ́ àwọn torí ìdáhùn yẹn rojọ́ gíbìrì ní ti wọ́n láti ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون إذا فعل النبي فلا تخشوهم واخشوني ọlọ́run ní gbogbo tán wí kiri wọn má bẹ̀rù wọn o má jẹ́ kí ni mo pé má bẹ̀rù wọn o torí pé jọ́ tọrọ kíbla tẹ̀lẹ̀ kí ebi ọ̀tọ̀ ní kíbla kọ́kọ́ tàbí náà bí lu ń jọ ọ̀rọ̀ kan wá yí kíbla padà ó di wàhálà wọ́n fi dá wàhálà alẹ́ sáàdì náà bí lọ́rùn ìrántí pariwo ànábì ẹ̀sẹ̀ ọ̀kan wọn ìkí méjì méjì mẹ́ta àwọn alùsù táàbù yẹ̀wúdí ń pariwo nàṣọ́rọ̀ pariwo àwọn alùmùsìrìkú náà àwọn náà tẹ́kí ni wọ́n ń pariwo àwọn mùnáfì kí àwọn náà tó tẹ́kí ni wọ́n ń pariwo ló jẹ́ pé ìwọ àbá àtọ́gbá bára rẹ táwọn èèyàn wá ń wólé ọ lórí lórí àwọn nǹkan kan ìwọ ní kọ̀ọ̀kan gbìyànjú pé ṣé ń tọ̀ ń sọ àti ń tọ̀ ń ṣe ṣé bẹ́ẹ̀ wọn náà wọ́n bá sá wà níbẹ̀ wọ́n á ti wà ń bẹ́ẹ̀ máa ń wà ariwo tán pa òfà láti ẹ̀kọ́ wọn wọ́n kàn máa rántí wọn lásán ni kò sí tí wọ́n fi ọ ṣe wọ́n dàgbà ọwọ́ ọba rẹ má bẹ̀rù wọn táwọn ọlọ́wọ́ ẹ bẹ̀rù Allah torí jọ náà àwọn kèbèrè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ń pa nábì gbànábì dé tó lọ́lọ́run ní kó mo máa kọjú sí ibi bẹ́ẹ̀ ó ní kó mo máa kọjú sí kàbà àwọn mùsùlùkù náà àwọn bá rẹ̀ rí ọgbọ́ ẹ̀rí tí ẹ gbára lé ó ní àwọn èèyàn òun pé tó máa kọjú sọ́nà ìtìlù ó ní wọ́n máa kọjú sọ́nà kàbà yà àti sọ fún yín pé ń tàwọn ti ń tẹ̀lé ni òun náà ò lè bẹ̀ṣẹ̀ àwọn bàbá wa lẹ́ẹ̀ ẹ̀rí ń ṣe ń dọ́gbọ́n padà bọ̀ wálé ṣé yóò lóun mọ̀ pé káàbà òṣàlá kú bẹ́ẹ̀ tó ń káàrí máa kọjú bẹ̀ kí náà kọjú sí àwọn oníṣọ̀ yìí mọ̀ adájú òkú sọ́nú wọn kò wọ́n pàtàkì kí ní ìbò ló kọjẹ́ ṣé wọ́n àfáà náà tó bá bẹ́ẹ̀ di òdodo kan tó bá fi sọ lẹ́nu tó fi bọ́ ló kọjẹ́ dúó fàṣẹ̀kí ẹ̀mẹ́ olè olùwàtí ọdún ọdún ọ̀bá àmọ́ lọ ti di kíní kan ó ti di kíní kan ó ti di kíní kan ẹ̀ irọ́ lẹ̀ ta wọ́n sá dùn òbítọ́ ni wọ́n tó ṣe wọ́n ti parọ́ rẹ̀ má nàbí ni kálá nàbí ìdẹ́dọ́gbọ́n dáhùn yẹn padà sínú kíní inú ẹ̀ bọ́ àwọn áàbùlù kìtàbù àwọn náà lọ́dá fún àwọn náà tó bú jẹ́ ní ẹ̀rí mọ́ wọn àti ní kàn parọ́ pàdánẹ́bí ọlọ́run ló ní kí pàdánẹ́bí ọlọ́run a máa ti pàdánẹ́bí ọlọ́run ni kó wá máa dáwọn tó ń tẹ̀lé padà lọ sọ́dọ̀ ọ́ àwọn ẹ̀sìn bàbá rẹ̀ àwọn dẹ́jọ́ nílẹ̀ ànábì tó gbọ́jú wọn náà tó ti bẹ́ẹ̀ ìká ànábì mi kò mí àwọn mùnábì kí lọ́tàtà ní àwọn mùsùlùmí àwọn náà bá tó jáde àwọn náà ní àṣì ìsìláàmù a ní ìsìláàmù yá sọpẹ́ kò ní wá tàwa ni àwọn náà wá píkì ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ àtàwọn hàmì kìtàbù ẹ̀rí pé àwọn ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ wọn lórí ibùdó wọn tó àmọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí òun tó ń bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ bí èyí bá ti kó fẹ́ kó wa lọ bí jọ àwọn èèyàn rẹ̀ kí ló ní tó ní àwọn ọmọ ẹ̀kọ́ tó síbi kan sí tó tún wá dé nìsìkò tó ní ká tún mọ́ kọjú síbẹ̀ mọ́ àmọ́ gbà nábì mọ̀ pé bí òun wà orí òdodo òun wà kí là nábì ṣe nábì tó fẹ́ gbogbo tó bá wù yẹn mọ̀ ìwọ olùpẹpẹ sójú ọ̀nà ọlọ́run ìwọ náà mọ bára rẹ nírú àwọn challenges báyìí ṣe pé ọ̀rọ̀ ó délẹ̀ gbé ló sì mọ̀ takọ̀ ẹgbẹ́ bí ó mọ̀ takọ̀ ẹgbẹ́ bí ó mọ̀ takọ̀ ní ìwà inú ọkàn wọn mọ̀ pé àwọn kan takọ̀ lórí irọ́ ni mọ̀ pé ó tọ́ ni tán ó máa wọn yí ọ̀rọ̀ rẹ fún àwọn ọmọ gbé lọ bòmí ìwọ kan mọ̀ ṣàlàyé nígbà àwọn wíìlì ẹ mọ̀ dàrú anábìjọ náà bá ti ń dá anábì láàmú tó anábì tó mọ̀ mọ́ àwọn tó sori ibú lára ànábì ìjọ náà wọ́n sí ọlọ́run ló dáwọ́ sí o nígbà wàhálà yìí pọ̀ ọlọ́run aṣọ fún ànábì pé fàlà tẹ̀sọ̀ṣọ́ òhún gbogbo tó ń ṣe wọn bẹ̀rù wọn ìmí ọlọ́run nìkan ṣoṣo èmi ni kí ayé ní ìbẹ̀rẹ̀ sọlọ́sọ̀lọ́ bá pàrọ̀ àyà one fifty abá ń tẹ̀síwájú pé. وأميدوا Súrọ́tù Zubar, ayà 54. Súrọ́tù Zubar, ayà jẹ́ pé ayà 54. 54, 54, 5. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون wọ̀dẹ̀lílù ìnàbà alìmọ̀lọ́rùn ìnàbà ó ní ká sẹ́rí padà lọ́sọ́dọ̀ ta ní jama Allah subhanahu wa ta'ala kí wá lẹ́ẹ̀rí ìsẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé ká níra wa pé àti padà sọ́dọ̀ ọlọ́run afá lẹ́rí rẹ̀ lọ́rọ̀ tó lúwa sọ́nà alùkùránì pé wà á ní bú ìlà gbogbo yẹn sẹ́yìn yẹn padà lọ́sọ́dọ̀ olúwa yín ìṣẹ́rí padà nìkan sì kọ́ wà á sílì mú ẹlọ́gbà fọlọ́run ilé ọmọ ìyá mi tó wọn náà bá ń gbọ́ wa ìjọsìn ní kọ́ ti ṣe lọ́hùn kọ́ padà ọlọ́run gan retí rẹ ọlọ́run bá ti kí ni jàmbá gbogbo wọn náà tí wọn náà bá ń gbọ́ wa kọ́ ti ń gbọ́ wa lálẹ́ ìjà sọ̀rọ̀ àti gbogbo wa tó hùn yóò bá padà gbọ́dọ̀ rẹ tó o bá níbi kan tó o ti ń ṣe lọ́hùn lọ túbá lálẹ́ yìí lọ pọ̀ wá ọlọ́run bó tún wá dùn láti tẹ́wọ́ pọ̀ padà subhanallah káwọn èèyàn ó jẹ́ lẹ́sẹ̀ kan wá padà ìmọ̀ ń dùnmọ́ lọ́wọ́ bá gaba hadith kan bẹ̀ anábì ní ẹrú tó ti ń dẹ́sẹ̀ sọ́lọ̀ kó wá sẹ́rí padà wálé pé á ah, ìṣẹ́rí padà rẹ̀ máa ń dùnmọ́ lọ́wọ́ nínú púpọ̀ ọjà ọkùnrin kan tó sọ ẹranko rẹ̀ nù tó wá rí padà kí lọ́kùnrin kí ló ṣẹlẹ̀ ọkùnrin yìí fẹ́ travel níjọ́ náà kò ìsọ́kọ̀ ràkúnmi ló wà àmọ́ máa gbé ràkúnmi wá máa fi sípò ọkọ̀ níbi ìtàfẹ́sọ̀ yìí aṣọ tí ó wọ̀ fún gbogbo ìrìn àjò ó kó síbẹ̀ bàtà tí ó wọ̀ kó síbẹ̀ gbogbo oúnjẹ tí ó jẹ ìrìnbẹ̀mẹ̀ èyí tí ó mọ̀ mú lọ́nà ó kó síbẹ̀ ó wá ń bá rí àjò lọ àwọn ẹni àjò ogun àwọn òṣèré bá ti rìn ìrìn bá ti dáa ní kẹtó ti rẹ̀ wọn ó kàn páàkì ràkúnmí wọn náà ni àbí wọ́n páàkì náà kọ́ láwùjọ ẹ̀hẹ́n ló páàkì ràkúnmí rẹ̀ ó bá sì páàkì ràkúnmí náà yóò wà fẹ́ ó lè wájú kan ó sì bẹ̀yìn lébẹ̀ ní ti bàájì lọ ni. lọ́kùnrin yìí bá páàkì ràkúnmí ìṣọ́ àtàlì kọ́ bá tún ní ìgbọ́ Yorùbá ní. ìgbó páàkì ràkúnmí rẹ̀ tó bá bọ́ sábì kí mo ti sùn ǹjẹ́ kó lajú tí ó lajú báyìí mo ti wára fún méjì nù gbogbo oúnjẹ ti gbé lórí ẹ̀ yìí ó ti gbé rọ ǹjẹ́ ó mu ó ti gbé rọ ǹjẹ́ ó wọ̀ áà bọ́ lọ iwájú òsè lọ wọ́n ní wàá kú wa lóbìnrin wọn wá nǹkan ọbẹ̀ àwọn ìyàwó ti ní oyin wá wà wá nǹkan ọbẹ̀ ń wá kú wa ọmọ wa dáadáa lọ́wọ́ àti ọgbọ́n lẹ́sọ̀ọ́ lórí a máa ń wá tí máa ń wà ó wà wà wà wà ó wà ní lẹ́bù kó nǹkan kọ̀ gbòòrò pé á àfúnmi yìí ti yan ìdènà kó gbogbo christianity ó wá wá dé lẹ́bù kan pé ó ti wá rẹ̀ òun náà ó ṣe kí mo pé ó ti rẹ̀ ó ti wíìkì tí àtó rẹ̀ yìí ó bá tó kó sábẹ́ nìkan ló bá tó ṣòfò wá wọ́n náà súnsùn tí ó sùn tó lajú àyè ó bara bára fún mi rẹ̀ wájú rẹ̀ gbogbo oúnjẹ ìmẹ̀mẹ̀ ẹjẹ́ òmu ìmẹ̀mẹ̀ gbogbo kan ló rẹ̀ ìmẹ̀mẹ̀ inú rẹ̀ wá dùn sọ́bínú ló dìdò tó ẹlẹ́rù adébí tínú rẹ̀ dùn tó wá anta abudi wa ana rabbuka. Láàrin ọlọ́run mo dúpẹ́ fún ọ, mo dúpẹ́ fún ánsà ábùdí ìwọ ọlọ́run gẹ́gẹ́lẹ́ rú mi wà á nọ̀rọ̀ búkà èmi sì ní ọlọ́run ọba rẹ̀ anẹ́bí níbẹ̀ ni akhtọ̀ à min shiddatil farah anẹ́bí lọ́kùnrin ò ní sì wí ó sì sọ àmọ́ kí ló dé ó sì wí tó sì sọ ìdùnnú ti pọ̀ jù ìdùnnú pé ee àkúmí mi sì lọ ìwúdí mọ́mọ́ tó wá rí padà ìjọba ọgbà ọlọ́run ah, wọ́gán jẹ ọlọ́run ọba mi láti ní ogódà èmi ti ní ẹrú rẹ àti bí òtá ti sọ ló bá ní ìrí ọlọ́run ní ẹrú mi èmi ní àwọn ànábì olúwa ti mọ̀ tó fẹ́ wí ọlọ́run òfin mú ànábìwá ní sọ́rí bí ọkùnrin níjọ́ tí ẹrú kan bá ti lọ dẹ́ṣẹ̀ tó wá sẹ́rí padà pé ẹ̀yìn ìwọ ẹ̀ṣẹ̀ yìí mọ́ tọ́lọ́run ló kù tí mo fẹ́ ṣe àmọ́ ọlọ́run ọbọ̀ ó dùnnú bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní sì wí ọlọ́run ò sì ní sísọ wa àníbu ila rabbikum wa aslimu lahu ìwọ tí wọn náà bá bẹ́ẹ̀ jẹ́ ṣẹ̀ ìwọ tó ń fọ́kì àbí tí wọn pa ọmọ ní fọ́kì wọ́ké ọ̀ṣẹ́ wọ́tọ̀ wọ́ké wọ́tọ̀ ṣe yahoo àti wọ́tọ̀ ṣe yahoo plus tó ń ṣógun owó àti wọ́tọ̀ ṣe jìnà àti wọ́tọ̀ mutí àti wọ́tọ̀ jalè tọ́ ọba ilé tí ó bá lè ní inú olúwa wá dùn sí ọ ọlọ́run mọ̀ kí ọ ní pé káàbọ̀ ẹrù mi ọlọ́run dákun mọ́ṣáàtì wá lẹ́rú tí ó lè mọ́ tó bá Mm. ẹ̀rí lórí pé ọ̀dọ̀ ọlọ́run láti mọ́ wà lọ́wọ́ ayé àfi lẹ́nu sóràtù fàtíhà ayẹ̀lẹ́ karùn-ún sóràtù sírò aláwọ̀kọ́ náà ní kùránì ìyáka na'budu ìyá ìyáka anabi ni wa iza sa'anta fasta'in billah ìjọ ọba ti ń wá ìrànlọ́wọ́ mọ́ wà lọ́dọ̀ ẹni bọ́dì ọ̀dọ̀ dání káàdì máa wá ọ̀dọ̀ lọ. ẹ̀rí pé ká wàṣọ gbọ́dọ̀ lọ́la máa wàṣọ ra wa sí ẹ̀ eh, gbogbo wọn tó ń ṣe ìṣúra ìwọ ló ń gbé ìwọ onípàrọ̀ ìwọ onífúnpá ìwọ ní ìtọ́sọ kan mórígun mẹ́rẹ̀ nínú ilé ìwọ́tọ̀ tó gbé kan dáa ní ilé tí yíò kán tó tó karabalẹ̀ kan bá tún ní dírídìpù tí ma ń kán ní yíò náà dé kán àti ìwọ́tọ̀ ma ń rí kan mọ́lẹ̀ ó náà láwọn ẹlòmí orí ọmọ kókó náà tó ma ń rí mọ́lẹ̀ orí eré èèyàn rẹ lòmí ma ń rí mọ́lẹ̀ lórí pọ́ wá gbogbo òṣùra yìí ọ̀dọ́ Ọlọ́run ànábì sọ fún wọn pé ọmọ ẹgbẹ́ àṣọ ni àpò wá sọ pẹ̀lú ọlọ́run ọba tó dá gbogbo àwọn èèyàn. Ṣé sì rí ìṣúra àti ìṣọ́tọ́lọ́run ọba ó fi protect wa? Ó ju gbogbo táwọn eléyìí lè protect wa lọ. Ṣé ẹgbẹ́ bí àtàkàlẹ̀ ẹ̀ pé wà máa ń yàtọ̀ wá ká aláfàwọ́? ọlọ́wọ́ bá mọ́ tó yẹn àwọn aṣòfin òyìn máa ń ṣe sọ́lọ́wọ́ bí wà ṣùra ìṣúra yóò ní sọ ọkọjá tó ọtún yóò tọba tó kí jẹ́ kò lè ti ṣe ayẹta bọ́bá sáyẹta kò lè ti ṣe òkí jẹ́ ọba ti méjèèjì kò lè jẹ́ ìyọnú ayé kò lè jẹ́ ìyọnú àwọn àgbà bá ní ti gbẹ́ra lóò nìkan tọ́ ti nìkan lólùsọ́ kí lọ máa sọ́ sọ lọ́wọ́ àgbà yóò sọ lọ́wọ́ ìwé ọ̀ní kẹjọ àgbàmọ́lẹ̀ àwọn ẹ̀rí pé ọ̀dọ̀ ọlọ́ọ̀lá ti máa ń wá ìgbàlà àti ìdáàbòbò Olúwa sọ wípé ọlọ́run tẹ̀bí gbà tádẹ̀wò bá dé ńgbà náà ìṣẹ̀ṣẹ̀gì ìṣúná olúwa ilẹ̀ mọ̀ táwa bá fún ọlọ́run dákùn kó wa yọ ẹ mọ̀ kége gbàmí gbàmí gbàmí tádẹ̀wò bá kálẹ̀ tó kakùn tá lọ́mọ ànábì adáwọn ti mọ̀ lọ́dún bá lóòótọ́ àmọ́tọ́lọ́run bá wá gbà wá tán àwọn ànigbọ́mọ́ ọlọ́run tẹ bá ti di kége gbàgbà mi ọlọ́mọsá gbàgbẹ́ ni ọ̀tọ́ wọn ẹ̀rí pé dábà dúró ọlọ́ nìkan la máa ń dú fún olùrọ̀ tó lúwá sọ ní alùkùrá ní pé rẹ̀ ànábì kúl máa sọ fún wa pé iná sọ́láàkù dájúdájú òun mi tí mo ń kí wà nóṣùkì ìgbóra mi tí mo ń gbóra wà máhíyáyà ìṣẹ̀mí mi tí mo ń lò wà mámáàtì ìkọjá sálì kìyàmà mi tí ń padà kọjá kìyàmà lillahi rabbil alamin olúwa nìkan lèmi ti ní gbogbo ẹwà wà lóṣùkì ìgbóná mi lọ́pọ̀ àgbàdo mo fọ́ sẹ́rẹ̀ wọ́n ní wà lóṣùkì tí ń bẹ́ẹ̀ àwọn kan ní zábùsùn ní ká dùn kan àwọn kan ní wà lóṣùkì ní pé ìbáàdà sí ìjọsìn ní èjèèjì náà ń tura wọn náà olúwa yóò lórogún wàbí káríkà omi eléyìí lọ́wọ́ bá ṣe tàmí láṣẹ rẹ̀ فأنا أول المسلمين ومن السنة من وين لا السنة لا ترى النبي محمد صلى الله عليه وسلم قل وأن لعن الله من ذبح ibinu tó bá ń dúnra tó sí Allah ìbínú ọlọ́run tí máa ń Allah lápò torí kankan táwọn èèyàn kan bá ti sọ fún wọn pé yà tó fẹ́ mú jẹ ìrúkúrọ́ ní wọn sọ fún wọn pé ẹ wá tẹ́lá rọ̀ pé àgbò ń wù yín jẹ ẹ sọ fún mi pé kí n rà gbò màá rà fún yín kẹ pàjẹ. amákẹ́ ní kùránì fẹ́ mú jẹ ẹ ti sọ wípé àlùkùránì kan lè gbọ́dọ̀ wá sí tutù rẹ̀ ẹ̀yọ́ ti kéwú òye kan kéwú òye wọn.

ìwọ́n làbúrò máa ń tọ́ ìsìláàmù wọn máa gbé ìsìláàmù wọn láwòrán ẹbọ báyìí ẹ̀kà sọ gbogbo ẹ̀ ẹ̀sì ní kó jẹ́ ọlọ́dáwòkó láì nìkan ọlọ́dáwòkó sàárẹ̀ nìkan alùpùpù ní ẹ̀mú jẹ́ ọba wa kan ọlọ́mọṣẹ́ àbáwá tí wọ́n lẹ́sùn lórí amẹ́ríkà náà ní mọ́ sábà àlùfà sọ́nà wọ́n nígbà táwọn tí mọ́ súnà táwọn tí mọ́ àwọn àfà súnà àwọn àmújára bí láwọn kọ́kọ́ náà wọ́n rún ìpínbi táwọn ṣe òògùn dé láyé bá lè dáyé náà àwọn ti kó ẹ̀ eh, wọ́n pọ́n sí owó wọn sábà tí mo ti gbàgbé rẹ̀ bí one million bí àwọn million two hundred and fifty thousand naira lẹ́ẹ̀kan náà àwọn sì kó bólógùn fún mọ́ bẹ́ẹ̀ o àwọn tó wá rẹ̀ ràn ramọ̀lú ragbó wọ́n tó wá pààyàn náà wọ́n sì tún gbowó fa inna lillahi wa inna ilayhi raji'un gbogbo yẹn àfa àtẹ ìbalẹ̀ ọlọ́run bá jẹ́ láì bẹ̀rù ọlọ́run bá àyè máa dúró nítorí kùránì alukurani yìí mú jẹ egun egun egun bẹ́ẹ̀ alukurani egun ewo ọlọ́run bá gbá àwọn kan ṣépè nínú alukurani àwọn tó dì sáàbù ẹ̀ ewọ ni bọ́lá bọ́ọ̀sì gbẹ́jẹ lọ́wọ́ bá yín náà lọ bí sọ alukurani di kíláàsì ọmọ kàdúgbò bẹ́ẹ̀ gbà sàdúà anábì sàdúà lásìkò lẹ́jọ́ ọlọ́gbọ́n bá anábì wá sọ alukurani kalẹ̀ kẹ́ ẹ̀ mọ́ ń kóra yín jọ láwọn tó hápù láti ṣe pọ̀ tó ọlọ́run ṣàánú ẹni kankan wa ọlọ́run ṣàánú wa o ala kulli hal kékeré ànábì yìí bá lè mẹ́jà wá má bá wọn dúnra fún kankan ndọ́tọ́ bá ti pẹ̀ràn rẹ̀ máa pa limani ìlà ẹ parí lórí pé tá a bá dẹ̀jẹ̀ olùwàlámọ́dá fún mọ́gbàgbé ìgbà tá a sọ̀rọ̀ ẹ̀jẹ̀ lánàá àìmọ̀ tẹ̀jẹ́ fọlọ́run òkútó sọ́rí bí a kì í tọ́nà ní gbéra dáa àìmọ̀ mùsùlùmí máa ń jìnà tẹ̀jẹ́ ni àmọ́ gbogbo ọjọ́ tó bá tẹ̀jẹ́ ta ló gbọ́dọ̀ tẹ̀jẹ́ fún kí lẹ́tí mùsùlùmí wá ṣe máa ń jìnà sí ká tẹ̀jẹ́ ó ní gbogbo ọjọ́ tó bá ti mọ̀ pé ọfẹ́ tẹ̀jẹ́ ò mọ̀ pé a máa ń tẹ̀jẹ́ fi gba nǹkan lọ́wọ́ ahun ni sọ̀gbọ́n ní àìtọ́ máa ń ránṣẹ́ ní sọ pé gbàlọ́ rí bá ara kàrà wá bọ́ ọba dé àjọjẹ ah, bí ìfàtọ́ ń wọ ọlọ́run lẹ́ni tí ò tó oore sí fún ọ ní tọ́ bá sọ pé ọlọ́run mọ̀ fẹ́ ọmọ ní bọ́ ọba fún mi lọ́mọ ọkùnrin kì í gbàgbé ọjọ́ mẹ́ta fún ọ ọmú ọlọ́run láhùn nù olùwàwà yìí ti ṣàhùn ni mùsùlùmí sí máa àbọ̀ ìgbẹ́ àmọ́jọ́ tí kìíní wàá fọ́ lẹ́nìkan ọbẹ̀ dẹ́jẹ́ ò gbọ́dọ̀ dẹ́jẹ́ fẹ́nìkan àbítání ẹ̀rí rẹ̀ ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo yóò fún nàbì nàbẹ̀ ẹ̀jẹ̀ tán bá dáfọ́ lọ́wọ́ mọ̀ pé wọ́n sì máa páyà ọjọ́ kan tó ṣe pé káàdà ṣàwòrò ọjọ́ tí aburú rẹ̀ ní agbára ọlọ́dàkùnmọ́ fàbúrú ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa olúwa wa lájúwe fún wa níwọ̀n báyìí àti olúwa wa ti tó adẹ́pẹ́nu àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún pẹ̀lú bí ta dé yìí àti parí al'aslo al'awọ̀ ma'arifatu al'abidi tí wọ́n náà ọdọ́ náà wọ́n bá rẹ̀ mọ̀dí àbọ̀ ọ̀dá mọ̀dí ẹ̀ sọrí àwọn ilé ìtawà àwọn aṣọ yìí àkàfi pàkíyèsí ara wa ni wọ́n náà rẹ̀ tẹ́lẹ̀ ọmọ tí wà lọ mọ lé ọlọ́wọ́n ọba wa fẹ́ dúdú báyìí lọ gbóòrò ọlọ́wọ́n ọba ti fi kádàrá dára nínú àlámọ̀rí ayé wa sọ nípa àdìgbé nínú ibi tó sì yẹ ká dọ́ náà wa mọ̀dé mọ ọlọ́wọ́ bá rẹ dé lẹ́bù pé gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ ní ayé yìí àti kí ti ń ṣẹlẹ̀ báyìí títí ó padà ṣẹlẹ̀ mọ̀ pé stages mẹ́rin nìkan lè pass through stage alákọ̀ọ́kọ́ òun náà bá ń pè ní mọ̀rọ́ tí mo lọ kọ́dà tí mo pé ẹ̀pẹ̀ kéwù kọ́dà látọ́lọ̀ kọ́dà àmọ́ àwọn stages mẹ́rin ló gbà kọ́dà alákọ̀ọ́kọ́ alẹ́ẹ̀lì alẹ́ẹ̀lì alẹ́ẹ̀lì ìmọ̀ ọlọ́run tí ọkọ̀ ṣáájú ọlọ́run tí ọkọ̀ mọ̀ sí nǹkan báyìí ó ṣẹlẹ̀ lákòókò báyìí ìmọ̀ ọlọ́run ó ti wá ń bẹ ṣáájú gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì alikita lágbájá ọmọ lágbájá yóò dáyé ìjọba yóò sì ṣe oyè kọ́ rẹ̀ ọkọ̀ tí ń láwọn màá tó ó mélòó ẹlẹ́ẹ̀kẹta al-iradatu wal-mashi'a ọlọ́run ọba wá fẹ́ kí nǹkan ni ó ṣẹlẹ̀ ó fẹ́ ọdún mẹ́lò bá jọmọ́ ọdún mẹ́ta ní mọ́lọ́ ọba adélẹ́wù yìí títà dára gbogbo wa ó fa sùn òun wá ní al-khalq wal-ijad ìgbọ́ الخلق خلق الإيجاد الإيجاد مصدر أوجد يوجد إيجادا ìjẹ́lẹ̀ kẹrin ni pé in tọ́nà ti wá mọ̀ wọn tọ́lọ́wọ́ ọba kọ̀ yẹn tọ́lọ́wọ́ ọba wá fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí nǹkan lè wá ṣẹlẹ̀ kó come to reality. sọ́rí ìgbẹ́rù gbogbo ṣé ní ìfẹ́ rẹ̀ rèé tìgbò bá tó mọ́ kọ́ńtò reality ẹ̀yìn àtẹ́ tó gbọ́dọ̀ mọ́ pé káàdà àánú wa dé yìí ìmọ̀ ọlọ́run yà àwọn òmọ̀gbà tó mọ̀ àwọn òmọ̀ ti wá kíkọ́ àmọ́ tọ́kọ́ lẹ́ fífẹ́ àmọ́ àrọ́ ọlọ́run bá níbi dámì rúgbà rẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ sọ́wárí àtìmọ̀ àti kíkọ́ rẹ̀ tọ́lọ́wọ́ bá ti sọ ni ọlọ́wọ́ bá ti parí ẹ̀ 50,000 years wọn ìdá ádámọ̀ wọn ìdá màláíkà tọ́lọ́wọ́ bá ti mọ̀ pé nǹkan báyìí ó ṣe ọ́ mọ́ náà délẹ́bù yìí sọ́rí wá àfitáǹsì lọ́wọ́ báyìí wá bí èmi pé màá gbé bọ́túlù ọ̀tà yìí síwájú báyìí lálẹ́ yìí tá a fi kí magrib èyí mọ̀ pé bí a ti gbèsè wájú yìí tá a fi kí ìṣá èyí mọ̀ pé bí tí ó wà ní akírun tán mo tó mọ̀ pé àgbè wa kọjọ́ yìí bottled water tá a gbé sí ọlọ́run ọba ti mọ̀ pa gbé sí sẹ́ńtà àbí tá a gbé sí yìí gẹ́gẹ́ yìí kódà mo ní àkọ́kọ́ gbélé kó tó wá dé sẹ́ńtà yìí ọlọ́run ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ fifty thousand years kì í dá sọ́mọ́ kì í dálẹ̀ kì í dá gbogbo ká ó sì ti mọ̀ wọ́n wò mọ́ bẹ́ẹ̀ wá ní gbogbo tó ṣẹlẹ̀ sí wa nú ayé a jẹ́ pé jọ́ tí kinní kan bá ti bá ọ nínú ayé sọ́wọ́ rẹ̀ ló ti wá wá ìwọ́kàn lè jẹ́ sábà bí kọ́ ọkọ̀ wọ ara rẹ̀ fà á àmọ́ sẹ́pẹ̀ láfọwọ́ fà ọ́ abẹ́ kí ló wà abẹ́ àkọsílẹ̀ rẹ̀ ni ẹja lọ lè dá olúwa wa mọ̀ alẹ́nífọ̀kànbalẹ̀ láyé ọlọ́dàkùn wọ́n ṣàfihàn lọ́kànbalẹ̀ ọlọ́mọ kò dààmú sínú ayé wa ọlọ́mọ kò dààmú sínú àlámọ́rí wa abẹ́lúwà wa mi máa ń lẹ́yìn wọ́n kárẹ́ wà á ń lẹ́yìn wọ́n fọ́lẹ́ ẹ̀yìn ìdíjà ni wọ́n ìyá kọ́. tọ́yì aha àwọn tí mo láyé sílẹ̀ kan bá fi sínú kọ́mẹ́ǹtì owó tọ́gbà lọ́wọ́ bàbá ìjọ náà ju one point two million naira ẹni ó bá ten years ago with cows wọ́n ti wá gba wọn lọ ọlọ́sàn-án ni wọn tọ́yì àmà wa ṣé ẹ̀ka náà wọ̀ bíi kan mo rí o ṣé ẹ̀ka náà lọ tọ́gbà. ẹni tó tọ́ náà lẹ́rù ta sọ̀tàn rẹ̀ tó wá lọ́lọ́run wọn ní sísá abilẹ̀ nínú sábẹ́ pọ̀ anabi sọ̀tàn yẹn nípa ẹni tí wọ́n ti lọ sí síwájú wa anabi máa ń darí ti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò nínú àwọn ìtọ́ tó ti síwájú yín nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sùkú lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn sábẹ́ tá anabi sọ fún ó sì lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn náà tá ń bọ̀ lẹ́yìn àwọn sọ̀hà wallahu ta'ala. jawab ha inú ògọ́jú bíbà ní Islam anínú Islam tó kù ká kú ìwọ́n ní ká sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbọ̀ta àwọn ẹlòmí ìmọ̀ dìlé òkú dídí one month kékeré ìdájọ́ rẹ̀ ọlọ́mọsá fún alágbóyọ́ ọlọ́rẹ̀ pókù mùsùlùmí bá ti kú agbèrọ̀nù sàárè ìdí méjì ni àdábì sọ fún àwọn àdé ìdí òní pé kálókù yẹ bá jẹ́ nírí ariwo tí ó mọ̀ pa òun ni pé ajìlú ni ajìlú ni tí mo pè jẹ́wọ̀n ẹgbẹ́ tí ó wù ọ̀n bá kéwù jà ní ẹgbẹ́lẹ́fẹ́ alábìlókò ma pariwo ajilúni ẹ̀yìn tí mọ́ gbé mi lọ lóṣàárì ajilúni ẹ̀yìn tí mọ́ gbé mi lọ ẹ̀yìn tí mọ́ gbé mi lọ ẹ̀yìn tí mọ́ gbé mi lọ kí lẹ́nu mi dúró ṣe kí ló fà á ní pé ó ti rí bí ìdàkùn tí yóò lọ rìndé sí a ní àmọ́ká ní kéèkó kú ẹni rẹ̀ ànábì ní ẹ̀jì lọ rí sí yìí náà òun ò fẹ́ lọ lóòótọ́ àmọ́ àdánwò ní bẹ lára ní bẹ lọ́dọ̀ yìí o kágbákò máa bẹ lára yìí lọ títí ẹ̀yìn tẹ́ ń gbé ẹ̀yìn tí múra ká ìtura rí sóun náà sínú sàárì mọ̀ táwọn circumstances kan bá wá fà ká mọ̀ lè tètè lọ rí sin òkú ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣe kí làgbéjà máa ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí yóò up to a month àmọ́ bí circumstances yìí ò ní jẹ́ mọ̀ tí yóò bá jẹ́ kó ní ìdí kan pàtàkì àgbọ̀dọ̀ yóò kúrò sọ̀rọ̀ kí láti báyìí ni pé òkú ànẹ́gbà Muhammad kìí ṣẹṣẹkẹsẹ tó kú náà sí kódà àwọn àṣìn ànẹ́bì lọ́jọ́ kejì òkú ànẹ́bì tó jọ méjì mẹ́ta kó tó di pé wọ́n sí kí ni wọ́n sí àmọ́ kí ló fà á necessity torí pé tí àwọn tàbí àbúrò expense ló bá wọn ló bàbá tá ànẹ́bì kú tán ni wọ́n fi yọ ìgbà pé ẹnikẹ́ni tó bá ibi sọ pé kankan ṣe mọ́mọ́ kúkú kan máa di orí ẹ̀ mọ́lẹ̀ àwọn èèyàn kálukú náà wáyé lè sọ̀rọ̀ mọ́ làwọn bá fi ìdí wá dé oyè dé tó lẹ́kọ̀ọ́ ní ṣokún tó gbọ́n tó di pé mọ́rù ti yarí pé kẹ́ríkẹ́ ló kú pé òun wọ́kọ́ wọlé lọ ó ṣe boko ànábì ó ṣe ju para ànábì ó kí ìsànábì sọ lọ́wọ́ àṣọlọ́ ó ń taṣọ pa ànábì lójú padà ó wà bọ́ta ó ṣe wá sọ tọ́ nǹkan rẹ̀ yà àbùdù Muhammad olówó ìsọpá ànábì ti kú ń bá nǹkan ó fi mọ̀ sọ nǹkan rẹ̀ yà àbùdù Muhammad

bó láti wẹ̀ fún àwọn òwò ní ó wẹ̀ wọ́n àbá wẹ̀ fáà nẹ́bí sí àmọ́ bọ́sọ lára nẹ́bí náà ni tẹ́gbí àwọn nǹkan tí wọ́n ń dìbè sí lórí yẹn kódà ìní ìbẹ oorun tán lọ rèé sùn ojú àlá làwọn náà ti ń lá láàrí nǹkan míì táwọn sọ fẹ́ ah mídìí kan ẹ̀mí náà ẹ̀mí náà bá ti sòkò rẹ̀ rí nǹkan yẹn fa dìlé ṣùtá àbá ti ní tó dìlé wa á tètè sẹ́kù mùsùlùmí náà wallahu ta'ala تسعة تفضل أقول لي òkú àbáàdá àwọn èèyàn míì tó yẹ pé àwọn èèyàn máa ń pa ẹ̀ràn wá ní irúkú wọn àbí wọ́n jí gbé àtòkú àtàyè rẹ̀ ẹ̀ ní rí àwọn òkú bẹ́ẹ̀ tí wọ́n sì ní sàárè tó wọ́n sún lẹ́tàwọn béèrè kálùlúwà rẹ kílẹ̀sẹ̀ rẹ tí wọ́n béèrè lọ́wọ́ tí wọ́n náà pàdàkà ẹ̀ torí pé tó bá yẹ pé lóòótọ́ ọdọ́ ti pa kò sí tàbí ṣùgbọ́n nǹkan kan nínú páàkì ara rẹ̀ yóò wọlẹ̀ kódà bọ́n gbẹ́lẹ̀ fún pọ́pálì káná kan dá nǹkan kan bú náà ní sàárè ẹni ó kú sórí omi ẹja wa jẹ́ gbogbo bẹ́ẹ̀dá bá ti jẹ́ tó nínú ẹran ara rẹ̀ àdé gbogbo ara rẹ̀ nǹkan kan padà wọ̀sà lé omi náà sàárè ìtì ẹ̀ náà nù ibi òun náà ti mọ lọ ní pèsè àwọn wàrà ti tiẹ̀ náà nù so kò sẹ́ni tí yóò fi rí mẹ́ ọ̀nà dá. a ẹnìkan sábà látàlá ti lé àwọn àlọ́ sí i wọ́n ní bọ́tà wọn lọ ní mọ́sálásí wọn àwọn àmà wọ́n ti lọ ní tẹ ilé mọ́lẹ́nu èmi náà wàá mú wọn ṣe nípa pé kí làwọn náà ń wò tán fi ń tẹ ilé mọ́ ìwé ẹ̀kọ́ wulẹ̀ rárá abẹ́rẹ́ nìyẹn wọ̀ ó pọ́ síbò kí irú ẹ̀ ó ṣe kí ni ó ṣẹlẹ̀ tó bá tẹ̀lẹ̀ kí láàrín àbáyọ ọ̀nà a bá ti lè fọ ẹsẹ̀ nìyẹn ká fọ gbogbo ìní àtẹ̀gbin tó bọ́ síbi ẹsẹ̀ wa tá a bá ti fọ́ tán àlùwàlá wa tá a ti òbàjẹ́ o ó ṣe kí ni òbàjẹ́ so èyí tá a kàn tẹ̀mọ́lẹ̀ ó láàlọ́ rí fọ́ dànù kúrò ní ara wa ara wa bá ti wá mọ́ padà ká padà sórí ìrùn amọ̀lọ́dẹ kírun wọn Allahu ta'ala ta'ala tọ́yì kò síbi ènìyàn